èyí ni àṣẹ òwúrọ̀ láti ọwọ́ pásítọ̀ Babátọ́pẹ́ Samuel kí Olúwa kí ó bùkún fún yín gẹ́gẹ́ bí ẹ ṣe ń tẹ́tí sí wa. the Lord this morning. Ó kí gbogbo àwọn tó ń agbé ọlọ́run ga fún àtúnjọ́ òní àánú la rí gbà. mowó lẹ fún ọ. awúlẹ̀ fún yín ajípọ̀jọ́ ikú jà ọ̀rọ̀ ń gbénú ọmọ ènìyàn fọ́ọ̀mù. mowó lẹ fún ọ. gbogbo ìdílé jésè àtẹ̀rẹ̀ kárí ayé. bàbá àwọn tí ò ní bàbá. mowó lẹ fún ọ. agbé ọ̀gá olùbùkún ni fún yín. kàbíyó màsíyó bàbá mi. agbé ọ̀gá láàárọ̀ yìí. mowó bẹ́ẹ̀ ni sà. ọ̀gbẹ́ni òmùdí aṣòdodo òdodo bàbá owó lẹ̀ fún wa o. arúgbó ọjọ́. mo kí gbogbo wa sí àṣẹ òwúrọ̀ láàárọ̀ yìí àṣẹ àárọ̀ yìí tó kọ́kọ́ jáde sí mi ni wípé bí ó ṣe nira kí ọjọ́ tó yọ yóò ṣe nira fún ọjọ́ láti yọ̀sà yóò ṣe nira fún ọjọ́ láti sún síwájú lọ́jọ́ òní láti sún síwájú láti ipò tẹ́ ẹ wà yìí bọ́ sí ipò ní mo ní kò ní nira fún yín kò nira fún ọjọ́ kó tó yọ kò nira fún láti tàn àṣálẹ́ kì í nira fún ọjọ́ láti wọ̀ mo pàṣẹ sà àti gòkè àti kúrò ní ìpele tẹ́ ẹ wà yìí lọ sí ibòmí kò ní nira fún yín. mo fẹ́ ká bẹ̀ sí gbé ọlọ́run ga láàárọ̀ ìṣà. ẹ já wọlé fún ọlọ́run níbi tá a wà aláàánú ni olóore ni olùbùkún ni awolẹ̀ fún ìṣà arúgbó ọjọ́ ọlọ́run gbogbo ẹran ara ọlọ́run ọba ọlọ́run ilẹ̀ ọlọ́run òkè ọlọ́run àárín ọlọ́run tó dá omi ọlọ́run tó dá gbogbo pátápátá mo fẹ́ ká bẹ̀rẹ̀ sí gbéga láàárọ̀ ìsà mi ò mọ orú àlá tẹ́ ẹ lè là tí ò ní jẹ́ kẹ́ ẹ yin ọlọ́run láàárọ̀ yìí mi ò mọ ohun tẹ́ ẹ là kọjá ní òru tí ò ní jẹ́ ẹ yin ọlọ́run láàárọ̀ ìsà tó bá ti mú kẹ́ ẹ gbogbo kẹ́ ẹ là kọjá kẹ́ ẹ tún ń sọ ni wípé ọlọ́run ẹ̀yin lẹ ba lórí ohun gbogbo <laughs> ohun tó bá gbogbo tẹ́ ẹ lánàá kọ́ọ̀lù tẹ́ gbà ìpè tẹ́ gbà tẹ́ bá lè jẹ́ kí ọba mi ọba ajípọ̀jọ́ ẹ̀kúdà kó ba lórí ẹ̀ láàárọ̀ yìí ẹ jẹ́ ká gbé ọlọ́run ga papọ̀ ẹ já yìn ọlọ́run agbé ọ̀gá láàárọ̀ yẹ ṣe torí pé ni ọba ẹ̀yin ni ọba àwọn ọba sà mo kà nínú ìwé nínú orin dáfídì one forty five orin dáfídì one forty five ibi tá a ti máa bẹ̀rẹ̀ iṣẹ́ láàárọ̀ yìí nìyẹn orin dáfídì one forty five a máa we gonna read it together. kìnìún ẹ̀yà júdà. kìnìún ẹ̀yà júdà gbogbo ìdílé jésè àtẹ̀rẹ̀ kárí ayé we give you all the glory we give you all the honour we give you all the adorations. Give me Debbie's phone. Debbie's phone for lightning. Let's give him all the glory this morning, all the honor this morning, all the glory this morning, all the honor this morning. Let's give him all the glory this morning. We give him all the glory. We give him all the honor. We give him all the honor. <laughs> Likato suprande ya suzugere bo shatabaraba. Limbra da balabo shate kadela ba shatabaraba. Limbro dosi segere bo shata. Membri gere bo Let's give him all the glory this morning. Let's give him all the glory this morning. Let's give him all the glory this morning. Let's give him all the honor this morning. all adoration belongs to you psalm one forty five ó ní èmi ò gbé ọlọ́run mi ọba mi dáfídì ní pé ọlọ́run ni ọba òun kò sọ pé ọba gbogbo ènìyàn ó ní ọba tèmi nìkan ó personalize ọlọ́run. ó wọ ọlọ́run sùnsùn ó ní mi ò mọ tó jẹ́ sí gbogbo ènìyàn ó ní ṣùgbọ́n òun ni ọba tèmi torí ibi tí ọba bá ti wà ó ń ba lórí ohun gbogbo ni ó ní ọlọ́run ó ní ẹ̀yin ni ọba ti tèmi nìkan ṣoṣo ó ní èmi ó sì máa fi ìbùkún fún orúkọ rẹ̀ láì àti láíláí ó ní mi ò mọ ohun tí ó ṣẹlẹ̀ sí mi tí ò ní jẹ́ kí n fi ìbùkún fún ọlọ́run dáfídì ó ní mi ò mọ ohun tó lè ṣẹlẹ̀ sí mi sà tí ò ní jẹ́ kí n gbé ọlọ́run ga mọ́mì mi ò mọ ohun tẹ́ ẹ là lóru dádì mi ò wọ́n tẹ́ ẹ là kọjá lóru ṣùgbọ́n fẹ́ ká gbé gàṣà mo dẹ̀ fẹ́ ká sọ̀rọ̀ bí dáfídì pé nínú gbogbo tí n bá lọ kọjá ẹ̀yin ni ọba tó ba lórí gbogbo ó ní ní ojoojúmọ́ ni èmi ó máa fi ìbùkún fún ọ èmi ó sì máa yin orúkọ rẹ̀ láì àti láíláí ó ní ní ojoojúmọ́ this man this our prophet is making an emphatic statement ó ní ní ojoojúmọ́ is making a promise ó ń ṣe ìlérí nìsa ọ̀rọ̀ yìí láàrin dáfídì àti ọlọ́run ni dáfídì ò mọ̀ pé a máa ní irú ọjọ́ báyìí tá a máa kà á kẹ́lẹ́kẹ́lẹ́ ọkàn rẹ̀ ló ti ń sọ̀rọ̀ wípé ní ojoojúmọ́ èmi ó máa fi ìbùkún fún ọ èmi ó máa yin orúkọ rẹ̀ láì àti láíláí gbogbo tí dáfídì là kọjá pátápátá ẹ máa rí i pé kò ní ṣàìyìn ọlọ́run ó ní títóbi olúwa títóbi ní olúwa ó sì ní ìyìn púpọ̀ púpọ̀ àwa márìdì sì ní títóbi rẹ̀ ó ní àwa márìdì ní tóbi ọlọ́run bá a wá díẹ̀ wá díẹ̀ a ò lè rí i aláròjinlẹ̀ ló mọ bó ṣe ń yin ọlọ́run ìdúpẹ́ ò sí fún ẹni tí ò lè yin ọlọ́run you think deeply gbogbo tó yí wá ká lọ́pọ̀lọpọ̀ ìgbà kì í jẹ́ ká lè yin ọlọ́run àwọn tí èṣù ti sáyíká wa ó fẹ́ distract wa láti máa yin ọlọ́run ni ṣùgbọ́n eh, dáfídì ní pé títóbi ni ó ní ó sì ní ìyìn púpọ̀ àwa má lè ní tóbi rẹ̀ I want us to give him glory this morning sọ pé ọlọ́run ẹ ṣé ẹ̀yin náà ẹ pè lórúkọ títí yín orúkọ títí yín ṣá ẹ pè lórúkọ títí yín calling is your own name your own personal name a ti máa ń bá wọn pè ní oríṣiríṣi orúkọ ẹ̀yin náà personalize ọlọ́run láàárọ̀ ìkẹ́ni olúwa èmi ò gbé ọ̀gá ọba tèmi ká wá pè lórúkọ tá a fẹ́ kó máa tá a fẹ́ kó máa jẹ́ orúkọ tá a bá pè tí ó dáhùn mo wólẹ̀ fún ọ arúgbó ọjọ́ mo wólẹ̀ mo wólẹ̀ fún ọ kábíyá òsì sá kábíọ́sì alagbada iná ni sà maliko tó sí dẹ̀bàlásà arúgbó ọjọ́ ni sà give him all the glory níbi tí a bá wà lórí ibùsùn abẹ́wàánú ọkọ̀ abẹ́wàánú mọ́tò ẹgbẹ́ ọlọ́run ga yìí ẹgbẹ́ ọlọ́run ga yìí give him all the glory mo fẹ́ ká wọlé bó bá ṣe bá a lè wọlé níbikíbi tá a wà just give him all that adoration to him and say father thank you I give you all the glory I give you all the honour I give you all adoration is God of all gods, kings of all kings, the lily of the valley, the rose of Sharon, the rose of Sharon. Give him all the glory, give him all the glory, give him all the honor. Ó wá sọ̀rọ̀ kan ní verse four yẹn, ibi tí mo ti fẹ́ mú ọ̀rọ̀ mi láàárọ̀ yìí nìyẹn, ó sọ̀rọ̀ kan, ó ní ìran kan yóò máa yìn yìn iṣẹ́ rẹ̀ dé ẹ̀kejì ìran kan yóò máa yìn iṣẹ́ rẹ̀ dé ẹ̀kejì yóò sì máa sọ̀rọ̀ iṣẹ́ agbára rẹ̀ ẹ gbọ́ dáadáa àná mo sọ̀rọ̀ lórí ìrànlọ́wọ́ àti ìrànwọ́ àwọn tá a bá wo tàná mo fẹ́ ká lọ padà ká wo tàná mo sọ̀rọ̀ lórí ìrànlọ́wọ́ àti ìrànwọ́ dáfídì sọ̀rọ̀ bí ó ní ìran kan yóò máa yìn iṣẹ́ rẹ̀ dé èkejì yóò sì máa sọ̀rọ̀ iṣẹ́ agbára rẹ̀ ìyẹn túmọ̀ sí pé ó ti yọ̀ǹda iṣẹ́ fún àwa tí ọlọ́run tí ó fi títóbi rẹ̀ hàn láti máa polongo iṣẹ́ ìyẹn túmọ̀ sí pé gbogbo ìran every generation must have something to say about God personal encounter about God that will reveal his possibilities ìtumọ̀ sọ ní pé ohun ọ̀tun ọ̀tun ni ọlọ́run ìrìn àjò wa pẹ̀lú ọlọ́run ìrìn wa pẹ̀lú ọlọ́run àti ohun tí a bá ń pẹ̀lú ọlọ́run ó gbúdọ̀ máa tuntun sí lójoojúmọ́ that is a gbọ́dọ̀ gbìyànjú láti bá a rìn ká a lè máa rí ọ̀tun rẹ̀ torí pé we have the responsibility to communicate this uniqueness and the freshness of God to the next generation meaning that if we refuse to work with God we will deprive the next generation of the newness of another thing about God ọ̀tun ọ̀tun ni ojoojúmọ́ ló ń yàtọ̀ ìyẹn túmọ̀ sí pé bàbá tiẹ̀ wo pé a ò fẹ́ súnmọ́ Ọlọ́run a ò fẹ́ bá ọlọ́run rìn torí tara tiwa ṣùgbọ́n torí ìran tó ń bọ̀ wọ́n gbúdọ̀ lè sọ wọ́n gbúdọ̀ lè gbọ́ ń tá a bá ìrìn àjò wa pẹ̀lú ọlọ́run wọ́n gbúdọ̀ lè mọ̀ wọ́n gbúdọ̀ lè rí nǹkan ọ̀tun yẹn they must see that freshness that encounter and mo sọ láàrín lórí ìrànwọ́ àti ìrànlọ́wọ́ pé ìrànlọ́wọ́ is a bailout system olúwa mo nílò ìrànlọ́wọ́ mo nílò ìrànlọ́wọ́ mo nílò ìrànlọ́wọ́ ọlọ́run á ràn yàn sí wa ṣùgbọ́n ayé kan wàṣà àwọn èèyàn kan wà ní ojoojúmọ́ olùrànlọ́wọ́ kì í fi wọ́n lẹ̀ torí wọ́n rí ìrànwọ́ ọlọ́run ìrànwọ́ ọlọ́run ní ń fa olùrànlọ́wọ́ ẹni ò bá rí ìrànwọ́ ọlọ́run ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni olùrànlọ́wọ́ máa máa yọ sí praise the lord àmọ́ wá sọ lánàá láti psalm one twenty four verse eight tó lead wá sí first chronicles chapter twelve verse twenty two yẹn first chronicles chapter twelve verse twenty two twelve verse twenty two níbi tí wọ́n ti 12 verse 22. bíbélì sọ nípa dáfídì ó ní wọ́n sì ran dáfídì lọ́wọ́ sí ẹgbẹ́ ogun náà nítorí gbogbo wọn ni akọni ènìyàn wọ́n sì jẹ́ olórí nínú àwọn ọmọ ogun nítorí ní àkókò náà ní ojoojúmọ́ ni wọ́n ń tọ̀ dáfídì wá láti ràn án lọ́wọ́ títí ó fi di ogun ńlá gẹ́gẹ́ bí ogun ọlọ́run bẹ́ẹ̀ bá wo ohun tí wọ́n sọ ní bíbélì yìí wọ́n ń fi ogun dáfídì wọ́n fi ń wé ogun ọlọ́run it was not an overstatement it was a fact màá dẹ̀ sọ ìdí tó yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n ní awo gbogbo ayé awo ohun tí ogun yìí báǹdì yìí ohun tí àmì yìí jọ kò sí tá a lè fi wé ní ayé ohun tá lè fi wé náà ni ogun ọlọ́run bẹ́ẹ̀ bá kà á láti verse one yẹn ẹ máa rí i pé oríṣiríṣi àwọn tó ń tó jẹ́ kójú ogun ọlọ́run òun torí pé àwọn akọni ènìyàn ló wá ń bá dáfídì ṣiṣẹ́ àwọn akọni ènìyàn ló wá ń bá dáfídì jà àwọn akọni ènìyàn ló wà nínú àmì dáfídì torí ẹ kò sí ogun tán lọ tí wọn ò ní ṣe wọ́n rán mi sí yín láàárọ̀ ìṣà gbogbo ogun tó bá dìde sí yín ní ìrìn àjò ayé yín ọgbọ́n agbára àti àwọn ènìyàn tẹ́ ẹ nílò láti ṣẹ́ wọlẹ̀ mo ní kẹ́ ẹ gbà láàárọ̀ yìí mo ní kẹ́ ẹ gbà láàárọ̀ yìí ní first samuel twenty two tẹ́ àbá gbàgbé nígbà tí dávidi wà ní kéèfù adílámù bíbélì sọ wípé ó ní àwọn tó wá sọ́dọ̀ rẹ̀ ó ní àwọn tó jẹ gbèsè àwọn tí ń ṣàìsàn àwọn èyí tí ò ṣe é rí mọ́yàn lọ títí àwọn náà wà nínú ogun dávidi ṣùgbọ́n nígbà tí dávidi dé ìkóríta tí mò ń sọ yìí sà àwọn èèyàn lásán kọ́ ló wà nínú àmì ẹ̀ bíbélì sọ pé àwọn akọni ènìyàn àwọn tó yẹ pé ọ̀gá ọ̀gá ni wọ́n níbi tán wà mo pàṣẹ bàbá mi ò mọ ipò tí iṣẹ́ yín wà mi ò mọ ipò tí iṣẹ́ yín wà mi ò mọ ipò tí iṣẹ́ yín wà mo pàṣẹ láàárọ̀ yìí àwọn akọni ènìyàn kan darapọ̀ mọ́ iṣẹ́ yín oh my god mo ní àwọn akọni ènìyàn kan darapọ̀ mọ́ iṣẹ́ yín bọ̀dásà mi ò mọ ìran tí ọlọ́run ti yọ̀ǹda fún yín tó ń bà yín lẹ́rù àwọn akọni èèyàn wọn máa ń mú kí ìmúṣẹ ìlérí ó rọrùn <laughs> oh god àwọn ènìyàn lásán máa ń dẹ́rù pa ìran ni àwọn èèyàn lásán wọ́n máa ń dẹ́rù pa ìran ṣùgbọ́n àwọn akọni ènìyàn wọ́n máa ń mú kí ìmúṣẹ ìlérí ó rọrùn oh my god bó o bá ti ń gba ìran yẹn bẹ́ẹ̀ bá ti ń gbà á àwọn náà ń kọ́ ọ́ lẹ̀ abákùkù onípèmí máa kọ ìran lẹ̀ ó ní mo máa gbọ́ ó ní màá sì kọ́ bí bẹ́ẹ̀ bá ń gbọ́ bí àwọn tó ń kọ́ bí wọ́n bá ṣe slow ìran yẹn máa ìran yẹn máa rẹ̀wẹ̀sì mo pàṣẹ àwọn akọni ènìyàn àwọn akọni ènìyàn kọ́ darapọ̀ mọ́ iṣẹ́ yìí mo ní àwọn akọni ènìyàn kọ́ darapọ̀ mọ́ ìrìn àjò yín ìrìn àjò ìgbéyàwó yẹn àwọn akọni ènìyàn kọ́ darapọ̀ ìwà arábìnrin yẹn tó ń wojú ọlọ́run fún ọkọ rere o ò ní fi ọkọ lásán àwọn akọni ọkùnrin mi ò sọ ọkùnrin lásán akọni ọkùnrin tí ó mú kí ìmúṣẹ ìlérí rẹ ìmúṣẹ ìran rẹ kó rọrùn mo pàṣẹ ó wọnú ayé rẹ báyìí ìwọ ọkùnrin yẹn tó ń bẹ̀bẹ̀ fún ọlọ́run pé ọlọ́run jọ yàǹda obìnrin fún mi mo pàṣẹ àwọn ènìyàn lásán tí mú kí ẹ̀rù tó ń dá ẹ̀rù pa ìran mo pàṣẹ mo ní wọn ò ní darapọ̀ máa yí akọni obìnrin kọ́lọ́run kò ràn sí ọ. the same dáfídì ní first samuel twenty two wọ́n ní àwọn tó súnmọ́ wọ́n ní àwọn onígbèsè àwọn ènìyàn rádaràda òun náà wá kó wọn papọ̀ wọ́n wá jọ ń rìn And most times, the people you work with determines the people you attract. The people you work with determines the result you get. And the people you work with determines the reward you get. <laughs> oh my God. The people you work with determines your ranking in life. Kéèyàn bá ti sọ̀rọ̀ kọ́kọ́kọ́ wo àwọn tó wà láyìíká ẹ̀ ó ti sọ̀rọ̀ èèyàn tí adarí yẹn jẹ́. Oh my God. Mo ní àwọn èèyàn lásán tó fi ń retí ìpín àti ìṣẹ̀dá yín àwọn èèyàn látọ̀ tó súnmọ́ yín tó wà láyìíká yín tó fi ń retí tó fi ń retí ayé yín tó fi ń retí iṣẹ́ ìránṣẹ́ yín mo pàṣẹ kọ́lọ́run kó pààrọ̀ ẹ̀ láàárọ̀ yìí ṣùgbọ́n Dáfídì wá sọ̀rọ̀ kan ó ní àṣírí kan wà àṣírí wà àṣírí wà àṣírí yẹn ló wá tún fún àánú psalm twenty three psalm twenty three <laughs> ibi tí mo lọ láàárọ̀ yìí nìyẹn psalm twenty three gbogbo alamọ ohun tí psalm twenty three sọ ṣùgbọ́n àdìtú ni He's talking, he's talking about the account of an event. Psalm 23. Psalm 23. Òróró kan wà tó máa ń wọ orí ènìyàn tí máa ń fa akọni ènìyàn. Òróró kan wà tí Ọlọ́run máa ń dà sí èèyàn lórí tó máa ń ṣàn títí títí di ọwọ́ ẹ̀ tó jẹ́ pé akọni ènìyàn ló máa ń attract kì í attract èèyàn lásán. Psalm 23 ó ní olúwa ni olùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣaláì ní ó mú mi dùbílẹ̀ sí apá ọkọ̀ tútù ó tu ọkàn mi lára ó mú mi lọ nípa ọ̀nà òdodo nítorí orúkọ rẹ̀ nítòótọ́ bí mo bá tilẹ̀ rìn láàrin àfonífojì òjijì ikú èmi kì yóò bẹ̀rù ibì kan nítorí tí ìwọ wà pẹ̀lú mi ọ̀gọ́ rẹ àti ọ̀pá rẹ wọ́n tù mí nínú verse six verse five ó ní ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi ní ojú àwọn ọ̀tá mi ó wá sọ̀rọ̀ kan ó ní ìwọ da òróró sí mi lórí That is the point that David was attracting men of caliber. That was this time. Ada ó yẹ ó yẹ ó ní nígbà tí Samuel da ọ̀rọ̀ sí mi lórí ó ní mo rí ìṣà ó ní ṣùgbọ́n kò ìkún àkúnwọ́ sílẹ̀ um, dádì ó ṣeé ṣe òróró wà lórí yín ṣùgbọ́n kò ìkún ìwọ̀n òróró tó wà lórí yín á farahàn ní àwọn rìsọ́ọ̀tì tẹ́ máa máa rí nínú iṣẹ́ ní ìgbéyàwó ní gbogbo àwọn ọ̀nà ayé yín ó ní ìwọ da òróró sí mi lórí ó ní aago tèmi sì kún àkúnwọ́ sílẹ̀ praise the lord ọ̀rọ̀ àṣẹ ni mo sọ sínú ayé yín ohun tí ọlọ́run ń gbé sínú ayé ènìyàn tí kì í nira láti fa olùrànlọ́wọ́ wá wọ́n ní dáfídì ojoojúmọ́ mo tútù wò mo tún wò other version wọ́n ní ojoojúmọ́ ni o dáfídì kì í ṣaláyè attract èèyàn o bẹ́ẹ̀ bá dẹ̀ lọ́wọ́ gba àwọn kálíbà àwọn àwọn èèyàn tó ń sọ olórí ni wọ́n ní gbogbo ibi tó wà ọlọ́run dẹ̀ ṣí wọn lọ́wọ́ iṣẹ́ níbi tán wà wọ́n nítorí pé ó ní project kan tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹni tí mo fi ṣe adarí project yẹn wò ní dáfídì tí mo bá ń sọ̀rọ̀ èmi ò sọ̀rọ̀ church torí ọlọ́run iṣẹ́ tí ọlọ́run ṣe ní ayé ó ju church ni iṣẹ́ tí ọlọ́run ṣe ní ayé kì í ṣe church nìkan God is working in politics God is in economics is in finance God is in the educational system God is in entertainment God is in every sphere of human being gbogbo ibi tá a bá ti rí èèyàn ni ọlọ́run ti ń ṣiṣẹ́ ni ọlọ́run dẹ̀ nílò ẹni tí òróró wà lórí ẹ̀ láti ṣe iṣẹ́ tí ọlọ́run fẹ́ ká ṣe mo pàṣẹ láàárọ̀ yìí mo sọ̀rọ̀ olúwa wọ́n rán mi sí yín ohun tí mo gbà mọ́jú ni mo ń sọ fún yín sà kì í ṣọ̀rọ̀ àdásọ mi ò dásọ ohun tí ọlọ́run ní pé kí n sọ sínú ayé yín nìyẹn òróró orí yín tí ó fa àwọn akọni sí inú iṣẹ́ yín tí ó fa àwọn akọni sí ayé yín tí ó mú kí ìrìn àjò ayé yín ó yàtọ̀ mo pàṣẹ láàárọ̀ yìí ọ̀run kò dàlé yín lórí mo ní mo pàṣẹ láàárọ̀ yìí ọ̀run kò dàlé yín lórí ọlọ́run kò fúnra rẹ̀ kò dàlé yín lórí ó ní ó da ọ̀rọ̀ sí mi lórí aago mi sì kún àkùnwọ́ sílẹ̀ ó tó sọ lélẹ́yìí ó ní mọ̀ṣe dá ó ní aago kan wà lọ́wọ́ mi ó ní mo sì ń wò ó ó ló sì ń kún ó ní aago yẹn ń wá sókè bó ṣe ń wá sókè mo dẹ̀ ń rí ìmọ̀lára ẹ̀ láàrin àwọn tó yí mi ká praise the Lord ó ní mò ń rí láàrin àwọn tó yí mi ká mò ń rí results mò ń wo account balance company mò ń wo calibre of people tó ń wá fún employment mò ń wo calibre of help tí mò ń rí mò ń rí mò ń wo business ideas tó ń wá sí mi tó ń wá sínú ọkàn mi listen sir when you say God anoint you men did not see it they want to see the results. And one of the ways through which you will measure the results as a businessman <laughs> is the business ideas that God is giving you, God is releasing to you. After tí Ọlọ́run bá ti release business idea yẹn, á wá tún lọ mú ẹlòmíì wá pé ó yá wa bá ṣiṣẹ́, ó yá wá bá ṣiṣẹ́. Ọlọ́run fúnra rẹ̀ ló máa máa fà wọ́n wá wá bá ṣiṣẹ́. I am talking from experience. I'm talking from my, I'm talking my life. Àwọn abẹ́rẹ́ sì ń fà wọ́n wá pé ó yá lọ bá ṣiṣẹ́, lọ bá ṣiṣẹ́, lọ bá ṣiṣẹ́. So you will not be hunting for help. You will not be hunting for help. Òróró orí rẹ ló máa máa fa àwọn èèyàn wá. Ó ní ó da òróró sí mi lórí, aago mi sì kún àkúnwọ́ sílẹ̀ àwa rí ìmọ̀lára ẹ̀ a rí results yẹn ní first chronicles chapter twelve verse twenty-two yẹn wọ́n ní ojoojúmọ́ ni dáfídì ń rí àánú gbà ojoojúmọ́ ni dáfídì ń rí olùrànlọ́wọ́ bẹ́ẹ̀ bá lọ́wọ́ àwọn olùrànlọ́wọ́ ẹ̀ wọ́n ní àwọn kan wà ọwọ́ náà lè fi jà àwọn kan wà wọ́n lè fi ìka jà ó ní àwọn kan tiẹ̀ wà ojú wọn bí ojú kìnìún ni àwọn tí ò lè imagine pé wà ní camp wẹ̀ listen when you receive the help of God and you grow in the anointing of God people that you never imagine can come to you will come to you oh my God Isaiah chapter sixty was talking about that kings will come to the brightness of your light oh mama emma miss your life please don't miss tomorrow I'm gonna expand that torí a máa lọ kúrò nínú òróró orí àti ayé tí Ọlọ́run lè rán ìrànwọ́ sí ọ̀tọ̀ ni kí òróró wà ní orí ọ̀tọ̀ ni ká gbé ìgbé ayé tí ọlọ́run máa rán ìrànlọ́wọ́ sí ara dáfídì náà láti máa wo bàbá wo ìgbé ayé dáfídì a máa rí pé dáfídì gbádùn ìrànlọ́wọ́ ọlọ́run ní gbogbo ọ̀nà àti ìrànwẹ́ àti ìrànlọ́wọ́ ọlọ́run so ní gbogbo ọ̀sẹ̀ yìí ó máa jẹ́ model wa láti rí ọ̀nà tó gbégbá so that ìrìn àjò yóò ní ní wá lára ọ̀pọ̀lọpọ̀ wa kàn lọ sí church nítorí pé wọ́n ní ká wá sí church not because we have encountered the God that can help us not because we are enjoying God It is high time you stop enduring God, but you keep enjoying God. It's high time, sir. Kọ́ ní ṣọ́ọ̀ṣì yá, Yewada ṣọ́ọ̀ṣì yá, mo tún ti lọ sí ṣọ́ọ̀ṣì. Ẹ wò pásọ̀ Yemada, no rárá sà. Bá a bá ní ìbárẹ́pọ̀ pẹ̀lú Ọlọ́run àti lọ sí ilé ìjọsìn kò ní nira fún wa. Ọ̀rọ̀ àṣẹ mo rán sí yín láàárọ̀ yìí. Mo pàṣẹ, mo sọ́dàṣẹ lónìí gbogbo àwọn èèyàn tí ó yẹ kí ọlọ́run pààrọ̀ nínú ìrìn àjò ayé yín <laughs> gbogbo àwọn tí ọwọ́ ti kún tó ti rẹ̀ wọ́n ti sú wọn ọlọ́run ti ń tọ́lọ́run rán wọn sí wọn sí yín ó ti tán àwọn èèyàn tuntun láti èní lọ kàn wọnú ayé yín àwọn ènìyàn tuntun láti èní lọ kàn wọnú ìṣẹ̀dá yín mo ní àwọn ènìyàn tuntun láti èní lọ kàn wọnú òkòwò yín àtẹ̀yin tẹ́ wà ní ìlú ọba àtẹ̀yin tẹ́ wà ní ibí yìí kò sí ibi tí ọwọ́ ọlọ́run òde ọlọ́run tẹ́rẹ̀rẹ̀ kárí ayé nìṣà mo pàṣẹ mo ní ohun tó nira fún yín yẹn project tó nira fún yín láti ṣe yẹn mo pàṣẹ kọ́ ìmọ́lẹ̀ ọlọ́run kó tàn sí ìmọ́lẹ̀ ọlọ́run mo ní kó tàn sí ìmọ́lẹ̀ ọlọ́run mo ní kó tàn sí ọwọ́ ọlọ́run kó wà lára yín ọwọ́ rẹ̀ kó bá yín gbé kẹ́ ẹ rí ìrànlọ́wọ́ gbà <laughs> bàbá mo ní kẹ́ ẹ rí ìrànlọ́wọ́ gbà kẹ́ ẹ rí ìrànlọ́wọ́ gbà mo pàṣẹ ní ìrìn àjò ayé yín kẹ́ ẹ rí ìrànlọ́wọ́ gbà kẹ́ ẹ rí ìrànwọ́ gbà gbọ́ aláṣẹ ọ̀run jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kristi mo gbé ọlọ́run ga fún àǹfààní tí a ní láti ti rí ọjọ́ òní láti lè jọ gbé ọlọ́run ga papọ̀ mo gbàdúrà fún yín ire tí ọlọ́run ti pètòpèrò pé kẹ́ ẹ ní ní ọ̀sẹ̀ yìí mo ní ó wọlé tọ̀yìn wá kò ní fòyín ru ẹ já pàdé lọ́la láti yànnàná ẹ̀ ayé tí ọlọ́run rán ìrànwọ́ sí ọjọ́ monday àná mo sọ lórí ìrànlọ́wọ́ àti ìrànwọ́ mo ná yàtọ̀ọ̀tọ̀ ó ṣe ṣe kí èèyàn rí ìrànlọ́wọ́ ọlọ́run gbà ṣùgbọ́n kó má tí rí ìrànwọ́ ìrànlọ́wọ́ ọlọ́run ó máa ń wá àṣẹ bail out system ni pé ah, a mú ma nídìí ìràn á sáré wá ṣùgbọ́n àwọn ayé kan wà tí wọn kì í wọn yìí sọ́fà ìrànlọ́wọ́ torí ìrànwọ́ ọlọ́run wà lórí ayé wọn ẹni mo sọ lórí ohun tí ń attract ìrànlọ́wọ́ tí ń attract ìrànlọ́wọ́ òróró tí ń attract ìrànlọ́wọ́ láti pele sí pele ọ̀la mo máa sọ̀rọ̀ lórí ayé tí ọlọ́run máa ń rán ìrànlọ́wọ́ sí what's the position you must maintain to keep receiving helpers. And I pray that God be with you in the mighty name of Jesus. Mi ò ní wá yín Maliku Shataka. Mo ní mi ò ní wá yín tì. Iná tí ayé fi ń jó ènìyàn tí kì í rú èéfín ẹni tó ń jó ló máa ń mọ̀ mo pàṣẹ mo ní kò ní jó yín <laughs> páńpẹ́ ayé tán dẹ́lẹ̀ tí wọn kì í mo pàṣẹ mo ní kò ní mú yín ọwọ́ ọlọ́run kó ara yín ọwọ́ rẹ̀ kó ara yín bu aláṣẹ ọ̀run Jésù Kristi olúwa amen. see you tomorrow God bless you.